oníkálukú jẹ̀jẹ̀ ewúrẹ́ ewúrẹ́ oníkálukú jẹ́jẹ́ àgùntàn àgùntàn bọ̀ lọ́jọ́ olúróǹbí jẹ́jẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ apọ́n bí epo olúróǹbí òwò jọin join ìrókò jọin jọin olúróǹbí òwò jọin join ìrókò jọin jọin olúróǹbí òwò jọin join ìrókò jọin jọin.